ó ti wá official báyìí o òṣèré nollywood eniola badmus ti di special assistant lórí ọ̀rọ̀ social event àti public hearing sí si house of representatives speaker tajudeen abbas eniola fúnra ẹ̀ ló pòstì ìròyìn ipò òṣèlú tuntun yìí lórí instagram page ẹ̀ badmus dúpẹ́ gidigidi lọ́wọ́ honourable speaker abbas ó sì ṣèlérí Eh, láti ṣiṣẹ́ takuntakun fún ìtẹ̀síwájú. òṣèré yìí ṣe àpèjúwe ipò tuntun ẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó lámìlaka jùlọ nínú ìrìn àjò iṣẹ́ ẹ̀. ẹ bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìtàn grass to grace ìtàn Badmus yìí wà lára ìtàn tí èèyàn gbọ́dọ̀ kà sí bó tiẹ̀ jẹ́ pé àwọn tó ń bínú ẹ̀ ẹ̀ wọ́n á sì máa sọ àwọn nǹkan kan lẹ́yìn tó dàbí àṣírí nígbà tó bá yá gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tí kò rí bẹ́ẹ̀ kó rántí ìgbà tí arábìnrin yìí ti bẹ̀rẹ̀ bó ṣe rí nígbà tí kò fi bẹ́ẹ̀ sí nǹkan kan ẹ̀ sí ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní dáa fún ẹ̀ tí ọ̀làdẹ̀ wá dé báyìí tóun náà ti di special assistant wọ́n bí Ẹniọlá Badmus ní September seven nineteen eighty two ó sì jẹ́ gbajúmọ̀ òṣèré scriptwriter entertainer social media influencer ó di gbajúmọ̀ nígbà tó kópa nínú fíìmù Fúnkẹ́ Akíndélé tí wọ́n ń pè ní Jennifer ní 2008 eniola badmus ní dìgírì àkọ́kọ́ nínú eré tíátà ó sì ní masters ní economics lára àwọn fíìmù tó gbé síta jùlọ náà ni jennifer àti ọmọ ghetto àwọn eré tó ṣe nínú fíìmù yìí àwọn ipa tó kó ń bẹ̀ lójú ságbami òkìkí ẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní kópa nínú fíìmù oríṣiríṣi àti elédè gẹ̀ẹ́sì àti ti yorùbá. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ní March 2016, Eniola ma brand ambassador for telecommunications company eti Salat. Bẹ́ẹ̀ náà ló sì ambassador for Western Lotto, Indomie àti Picnic. Ó ti gba ọ̀pọ̀lọpọ̀ award àti nominations. Jẹ́ mọ̀ pé lára àwọn ìgbésẹ̀ tó lágbára tí arábìnrin yìí gbé náà ni láti rí i pé ó rìdíùsì wéètì ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí dojúkọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lórí social media bullying oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pinnu ẹ̀ ó sì gbìyànjú àti ṣe transformation tó lágbára nípa wéètì ẹ̀ ní December 2021 láríkà wípé ó ti reduce tó wá di ẹni tó tún lẹ́wà sí i tó wà lára àwọn ìrìn àjò tó ń rìn láti dé ibi gíga ẹ wo gbogbo ìrìn àjò arábìnrin yìí láti ọdún 2008 sí ọdún 2024 ẹ rí i pé ó lágbára ẹ kó tó wá di pé wọ́n yàn án gẹ́gẹ́ bí special assistant fún social event and public hearing àti Eniola Badmus ti ní oríṣiríṣi ìdojúkọ láàrin ìgbà tó bẹ̀rẹ̀ eré ṣíṣe ní two thousand and eight àti ìgbà tí ó gba ipò tuntun ipò òṣèlú tuntun tó gbà yìí ó ṣeé ṣe kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nípa bó ṣe gba ipò náà ẹ ṣe rántí pé Láìdé Bákàrè náà tó jẹ́ òṣèré ńgbà kan náà ẹ̀ wọ́n fóun náà ní ipò òṣèlú kan ní ìlú Ọ̀ṣun ẹ̀rí pé ńgbà míì wà ó ṣeé ṣe káwọn èèyàn máa ro oríṣiríṣi ẹ̀ eh, nítorí pé àwọn òṣèré yìí wọ́n máa ń ní ẹ̀ eh, connection tó lágbára nítorí àwọn eré tí wọ́n ṣe táwọn èèyàn sì ń fẹ́ràn ohun tó ń ṣe. abá Ẹniọlá Badmus yọ̀ lórí ipò tuntun ẹ̀ eh, tí wọ́n gbé sí yìí a sì gbàládùra pé ipò yìí á o ẹ̀ gbogbo ohun tó nílò láti ṣe ohun tó yẹ kó ṣe lórí ipò náà elédùà á kí lè ròyìn lórí ipò tuntun tí wọ́n fún Ẹniọlá Badmus yìí ipò special assistant um fún social events àti public hearing sí speaker of the house of representatives uh, honourable tajudeen abbas kí lè ròyìn ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.